الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا عول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه ليتي أتي سيافما

so báàgì sẹ̀múlá ńlá ẹyọ kan a sì mọ àwọn òbéèrè ráńpẹ́ ráńpẹ́ láàmú ọ̀jù síta léni èèyàn kan náà la fẹ́ fún tí àwọn ọmọ ya wa mùsùlùmí bá tún kó àwọn ẹ̀bùn míì fún wa a lè sọ ọ́ dé èèyàn méjì èèyàn mẹ́ta ní ojúmọ́ bó ṣe wù wá tí ramadan ò fi parí ẹ̀ńtọ́ bá lè fi ẹ̀bùn náà sọ́wọ́ àdúgbò pé owó lásán àpẹ̀lú ògùn ọlọ́run á fún àwọn ọmọ ya wa mùsùlùmí ní nǹkan náà kódà bẹ́ẹ̀ ní tí èsì mùsùlùmí bá pè náà tó ni kọ́kẹ́mọ́ jẹ́ ẹ̀bùn ni kì í ṣe pé ìbéèrè yẹn ni kókó ohun tá a fẹ́ torí ẹ̀ fún wa lẹ́bùn kọ́lọ́n kí o san wálé san dáadáa. náà àkórí ìbánisọ̀rọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé sífàtún min sífàtì àlìjẹ́nà ìròyìn kan nínú ìròyìn àwọn ẹni àlìjẹ́nà àwọn tọ́lọ̀ ń torí wọn dá àlìjẹ́nà tó pèsè ìdára abẹ́dẹ́ àwọn tá a wá pè lẹ́nu àlìjẹ́nà ọlọ́run kó fà wá náà sínú wọn kó yá bá nẹ́bì kẹgbẹ́ nínú àlìjẹ́nà. àwọn tí ó wà àlìjẹ́nà láti pìlẹ̀ nígbà wọn bá ti kú láyé tọ́lọ́run bá ti dájọ́ láti pìlẹ̀ làwọn ó ti wọbẹ̀ ọlọ́run kó fi wá síbẹ̀. àwọn awọ náà àwọn tí ó wọ̀ náà kó tó wà àlìjẹ́nà ń bẹ̀. àwọn náà wà àlìjẹ́nà ṣùgbọ́n àlefi wẹ́ntọ́ wọ̀ ní láìwọ àwa fẹ́ kí gbogbo àwa mùsùlùmí ká bẹ àwọn táwa fẹ́ sọ̀rọ̀ wọn làwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní wọ nẹ́rí rárá tí wọ́n mọ bí nẹ́sẹ̀ rí kún ṣájúkwájú kó tó wà lìjẹ́nà kí ni wá ní ìròyìn irú àwọn ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n wọ̀ ní wíwọ̀ ẹni àkọ́kọ́ ní àkórí ìbánisọ̀rọ̀ yọ ọmọdá lórí ìròyìn táwa fẹ́ múnú ìròyìn wọn á kan méjì pọ̀ á pè lẹ́yọ̀ kan òun náà ni pé àwọn tí wọ́n jẹ ẹni tí ó wà lìjẹ́nà tọ́jẹ́ pé kò ní wọlé ṣáájú kó tó wà lìjẹ́nà nínú olùgbàgbọ́ òdodo àwọn náà ni àwọn tó bá jẹ́ pé nǹkan kata ń pè ní siyanatul arod wa ifdil furuj min isati shina min isati zina àwọn tó jẹ́ pé wọ́n dáàbò bo ìjọmọlúàbí ara wọn àtijọ́mọlúàbí ẹlòmíì bákan náà wọ́n ti dáàbò bo abẹ́ wọn kúrò níbi ìsìnà ìròyìn yìí la fẹ́ gbéra wa níbẹ̀ tọ́jú kọ́ wàá tẹ́kì ara sọ dáàbò bo ìyìn ara sọ dáàbò bo abẹ́rẹ́ kúrò níbi ẹni tí bá ti ń ṣe dáàbò bo ìyìn ara rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá kò sì dáàbò bo ara rẹ̀ lọ́dọ̀ ọba adẹ́dà bákan náà ó sì fẹ́ fa tíkẹ́ẹ̀tì ìwàlìjẹ́nà láì ní wọnẹ́rí ọfẹ́ fa àyà fúnra rẹ̀ ọfẹ́ bẹ́ẹ̀nà àwọn tọ́jọ́ pé gbé báre gbé tégbé báre gbé yọ ọkọ̀ wọnẹ́ kó tó wọ àlìjẹ́nà ọlọ́mọsà wa bẹ́ẹ̀ ìròyìn àwọn tí wọ́n wà àlìjẹ́nà ní wíwà àkọ́kọ́ tí wọn ò ní rí ìbànújẹ́ ṣáájú rẹ̀ wọn ò ní wọnẹ́ ṣáájú ẹ̀ òun náà ni kó wọn dáàbò bo ọ̀nà ara wọn àti integrity ara wọn bákan náà ni kó wọn dáàbò bo abẹ́ wọn wọn ò ní jẹ́ gbogbo àwátà ń gbọ́ wa mọ̀yá wa nínú ẹ̀sìn àtiwọ́ náà tá ń ṣàgbéyèlé pé orí náà torí pé ń tá a pè nísìnà kọ́lá lọ́dọ̀ tiẹ̀ náà nínú ẹ̀sìn tiẹ̀ náà sálágbèrè yọ wọ̀ ìjọba ọ̀run ni kàtì ẹ̀ pé ohun tó kù ṣáájú pọ́fàgbèrè lẹ̀ náà ó tún pọ̀ tó kù ṣùgbọ́n kò sí ẹ̀sìn ọ̀hún tó sọ pé àgbèrè dáa nínú àwọn òfin mẹ́wàá tẹ́dá ò débẹ̀ nínú ẹ̀ làgbèrè wà. torí pé kí ni àgbèrè ṣíṣe àbí ìbá ọmọlúàbí ara ẹni jẹ́ àbí ìbá ọmọlúàbí tara ẹlòmíì jẹ́ tá a mẹ́nubà pé nú ìròyìn àwọn ẹni àlùjànnà ni pé wọn ò ní máa bá ọmọlúàbí ẹlòmíì jẹ́ àbí ìjọmọlúàbí ara tiwọn bákan náà wọ́n sì abẹ wọn torí pé ìbá ọmọlúwàbí ẹlòmíì jẹ́ ta lè pè ní ń pè ní dúkìá èèyàn ìjẹ́ èèyàn ara náà ìjẹ́ ni rẹ̀ dúkìá rẹ̀ ìjẹ́ ni ti náà òun náà dúkìá ń ni látàrí a ní bùkátà sí pé tá a bá fẹ́ jẹ́ ní àlùjẹ́nà tí ó wọ láti pilẹ̀ tí ò ní jẹ́ pé èèyàn wọ̀ ní kó tó wà àlùjẹ́nà yóò mójútó ìjọmọlúàbí ara rẹ̀ àti tẹlòmíì kò sì ní ṣe kíni kò sì ní ṣe sìnà yóò sọ abẹ́ rẹ̀ ní anabi wa salawatu rabbi wa salamu alayhi ni kullu muslimi anabi ni gbogbo ara mùsùlùmí pátá àti dúkìá rẹ̀ gbogbo tá a bá ń sọ pé lágbájá nìí alal muslimi aramun anábì ní èèwọ̀ iná ẹ̀ ní gbogbo ohun tí bá jẹ́ ògiri ara mùsùlùmí àbí dúkìá rẹ̀ iná ẹ̀ lọ jẹ́ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọbọ̀rọ̀ fi sùtá kàn ọbọ̀rọ̀ bá ìjọmọlúwàbí rẹ̀ jẹ́ bákan náà kò sì bọ́dọ̀ ba oríkì ara rẹ̀ jẹ́ àbí dúkìá rẹ̀ anábì wá bẹ̀rẹ̀ síta anábì ní dámùhù ẹ̀jẹ̀ ara mùsùlùmí ẹgbẹ́ rẹ èèwọ̀ ni fún ọ láti tálẹ̀ wà máàlùhù dúkìá rẹ̀ èèwọ̀ ni fún ọ láti bàájẹ́ wà ẹ̀rìdùhù bákan náà ni ìjọmọlúàbí rẹ̀ ó wá tún wọ̀ pé ẹni tá ní ìjọmọlúàbí rẹ̀ pàtàkì àbọ̀rọ̀ bàájẹ́ yìí òun ni ó sọ ìjọmọlúàbí ara rẹ̀ fúnra rẹ̀ kò ní í ṣe okùnfà ohun tọmọlúàbí rẹ̀ ó fi bàjẹ́ látọwọ́ ara rẹ̀ bákan náà òun ni ò ní jẹun tí ó ba ọmọlúàbí ẹlòmíì jẹ́ lápẹẹrẹ sàmọ́ tá ń pè ní fajinity ìbálé tí ń bẹ lára àwọn ọmọbìnrin àwọn ẹlòmí ń bẹ́nu ẹ̀dá tó jẹ́ pé ìbálé yìí òun làwọn wá káàkiri fún ọ fẹ́ bàjẹ́ lára àwọn ọmọ látàntorí bẹ́ẹ̀ látàntorí bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké kéékèèké wọ́n mọ̀ wá bá òun ṣe gba ìbálé kò lára wọn ó ti ba ìjọmọlúàbí ọmọ náà jẹ ọmọ náà bọ̀rọ̀ gbéra rẹ kalẹ̀ lẹni tí ọ̀rẹ́ ní ba ìjọmọlúàbí òun jẹ. káti ẹ̀ sí àwọn ọdán ń bẹ níta fi ṣèrà padà wọn bá tó wá da ọmọ kọjá ni wa salamu anabi ní èèwọ̀ ní fún mùsùlùmí láti ṣe ba ìjọmọlọ́àbí mùsùlùmí mi láti bàá jẹ́ àbí ìjọmọ ènìyàn mi bákan náà nẹ́bì tó sọ nínú kótúbà nẹ́bì tá nẹ́bì ṣe ní ájì ìdágbére wípé èèwọ̀ iná ẹ̀ ni àwọn nǹkan tá a kà yìí ìgbà tí Allah subhanahu wa ta'ala kí ó wà ròyìn àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn ẹni àlìjẹ́nà wọ́n jẹ́ pé wọ́n wọ àlìjẹ́nà láti tí wọn ò ní wọlé ṣáájú kó tó wọ àlìjẹ́nà ọlọ́ọ̀bà ọ̀rọ̀ yìí wọn nínú alukur'an nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ń sọ fún wa pé àwọn tí wọ́n wà lìjẹ́nà láti pìlẹ̀ tí ò ní wọná sáájú kó tó wà lìjẹ́nà ọlọ́ọ̀bà ní walladina la yaznun ọlọ́ọ̀bà ní àwọn tí wọn ò ṣe kíni àwọn tí wọn ò ṣe sìnà àwọn tí wọn ò ṣe sìnà ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ ọlọ́run bá ní wọ́n lẹ́dí ilẹ̀ láyẹ̀dù òun ma Allah ilá and akhar ọlọ́run ní àwọn tí wọn ò pé ẹlòmí lẹ́yìn òun ọlọ́run ọba ọlọ́run ọba ní àwọn yìí lẹ́ni àlùjànnà tí ó wà àlùjànnà láti pilẹ̀ bákan náà wala yaqtuluna an-nafsa allati harrama ibi tá àwọn lọ́gbọ̀n ọlọ́run wá ní wala yaznun ọlọ́run bá ní bákan náà wọn ò ṣe sìnà torí pé ọgbẹ́ni yóò tọ́ bá ṣe bẹ́ẹ̀ yẹ́lùkọ́ azaman yóò bá pàdé ẹ̀ṣẹ̀ ńláńlá tí ó ti rú ẹni bẹ́ẹ̀ wọná ẹni tó ń bá ti ẹ̀ṣẹ̀ bọ kò wulẹ̀ ní wàlẹ̀ jẹ́nà rárá ẹni tó bá mọ̀ ọmọ pààyàn kódà bọ́wọ̀ ibùn Abbas opinion ti lórí pé man qatala nafsan muta'ammidan òun náà ni pé bá kò ní rí ṣùgbọ́n ìtọ́dọ́gba gẹ́gẹ́ ọ̀rọ̀ àwọn sọ̀hábà yòókù àtàwọn àdìs àdẹ́sọ̀lọ́ ìwọ̀sẹ́lẹ̀ àtàwọn àyà òun náà ni pé òun náà lè rí ìyọ́nú ọlọ́wọ́n ọba lẹ́yìn bàtọ́ bá túbá ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ náà tí ọkọ̀ wà lìjẹ́nà nípìlẹ̀ àyàfi tọ́lọ́wọ́n bá mójúkò ní pátápátá fún níbi táwa lọ́mẹ̀rẹ̀ ọlọ́wọ́ láwọn tí wọn ò ṣe sìnà eléyìí inú súrátù furqan pé àwọn ẹni àlìjẹ́nà tí wọ́n wà ìjẹ́nà láti pìlẹ̀ tí wọ́n ní kọ́kọ́ wọlé ṣáájú àwọn lẹni tí ò ṣe kí ni wọ́n sọ ìjọmọlúàbí wọn wọ́n sọ tẹlòmí wọ́n sì tún sọ abẹ́ wọn nínú àyà mi Allah subhanahu wa ta'ala ni walladhina hum li furujihim nínú suratul mu'minun ọlọ́run ní àwọn tí ó jẹ ní àlìjẹ́nà táàjò gbọ́ àlìjẹ́nà fún wọn ò ní bẹ́nu ẹni táwọn kí wọ́n sọ fún pé ah, àwọn tí ń gbádùn síwájú kẹ́ tó dé wọn ò ní ṣàfẹ́kù wọn ọlọ́wọ̀n bá wá ní àwọn ẹni yìí walladina ń lé fún rújì yìí ọ́fíìsùn ọlọ́wọ̀n bá ní àwọn tó jẹ́ pé wọ́n ń sọ abẹ́ wọn wọ́n ń dáàbò bò ò ṣe sìnà. bákan náà illa ala bí ó bá jẹ́ pé nígbà tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn obìnrin wọn iná ẹ̀ ni wọ́n ṣe kíni iná ẹ̀ ni wọ́n fẹ́ bá ní nǹkan papọ̀. wọn ò ní mọ ṣe sìnà wọn ò ní lo irinṣẹ́ tọ́lọ̀ ń dá fún wọ̀nyí wọn ò ní lo síbò míì wọn ò ní lo síta. àwọn máa malakat aymanuhum àbí àwọn tó jẹ ẹrú tí ń bẹ lábẹ́ wọn láwọn tó bá jẹ pé wọ́n ní ẹrú ní kápá lọ́nà wọn dọ́dọ̀ wọn. bákan náà ọlọ́wọ́ bá ní irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n o fàmànìkù tó bá wàrọ̀ azalik ẹni yòówù tó bá tún dẹ́rù ọ̀nà tí máa ń wá ọ̀nà míì yàtọ̀ sí ọ̀nà tá a sọ yìí ọlọ́wọ́ bá ní fa wùlá ika humul adùn ọlọ́wọ́ bá ní àwọn yìí ní olùtayẹnu àlà. ọlọ́wọ́ bá ní àwọn yìí lólùtayẹnu àlà àwọn sì lẹ́ni àbùkù ọlọ́wọ́ wá ní àwọn tó jogún àlìjẹ́nnà àwọn yìí àwọn ní ọlọ́wọ́ bá ní àwọn yìí àwọn náà ní ẹni tó bá sọ abẹ́ wọn eléyìí sọ́tò maharij ọlọ́wọ́ bá ròyìn fún wa bẹ́ẹ̀ pé ẹni tó fẹ́ wà lìjẹ́nà láti pìlẹ̀ tí ò ní padà wọ náà ọlọ́wọ́ bá ní ìròyìn wọn lélẹ́yìí látàntorí báyìí gbogbo ọmọ ìyá wa táǹgbóngóra wa tá a fẹ́ jẹ́ ní àlìjẹ́nà tá a fẹ́ wọ̀ láti pìlẹ̀ tá a fẹ́ wọ náà síwájú ká tó wà lìjẹ́nà ọlọ́wọ́ bá ní ká gbìyànjú ká sọ abẹ́ wa ká sì sọ ìjọmọlúàbí wa ọlọ́run bá ní ká sọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tọ́ wa sọ́nà pé kí làwọn ẹni yóò fi dìsáàbù àlìjẹ́nà láti pilẹ̀ tí wọn ò ní kọ́kọ́ wọná síwájú kí wọ́n tó wà àlìjẹ́nà òun náà ni pé látàn torí pé wọ́n tẹ̀lé àfi ọlọ́run ọba adẹ́dà tó pa wọ́n láṣẹ sọ abẹ́ wọn. li'annahum istajabu li'amrillah wọ́n tẹ̀lé àfi ọlọ́run pé ẹ mọ́ fi abẹ́ yín dẹ̀dẹ̀ kù dánwò ẹ mọ́ lo irinṣẹ́ síbi tí ò yẹ ìjọkùnrin ni àbí ìjọbìnrin wọ́n tẹ̀ láti ọlọ́run tó sọ pé kullil mu'minin ti sọ wọn náà ń mi lọ́kùnrin lóbìnrin ǹjẹ́ wọn náà ń sọ ṣé obìnrin kọ́ ó tún máa ròyìn ara wọn wọ́n máa ròyìn rẹ fúnra wọn pé lágbájá níbi ìsìnà wọn náà tọ́jú obìnrin kọ́ sẹ́bẹ̀ ẹ̀kọ́ nìwọ́n náà oníkálukú ti da ọmọ pè á ìpè nìyẹn kódà yorùbá náà mọ̀ sọ pé olójú kọ́mọ̀ǹdù ẹlẹ́rìn kọ́mọ̀ǹdù ọlọ́rọ̀ kọ́mọ̀ǹdù onírin kọ́mọ̀ǹdù onímúra bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ onímúra àgbèrè ọlọ́rọ̀ àgbèrè ẹlẹ́rìn bẹ́ẹ̀ náà ní bẹ́nu ọkùnrin náà ọ̀fẹ́ bẹ́nu ẹni tí ó wà lìjẹ́nà láì wọ náà ṣáájú ni tọ́ ọba jẹ́nu gbàgbọ́dọ̀ tọ́ ọba lébọ lẹ́rù torí pé èèyàn lè kú lẹ́ni tí ò ní ṣẹbọ lóòótọ́ ṣùgbọ́n kò pin dandan pé yóò wà lìjẹ́nà láti pilẹ̀ ó lè wọ náà ṣáájú tí ọba jìnà sáwọn ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí ọlọ́kọ́ mọ́ ṣètì wa bẹ́ẹ̀. Ànábì salawatu rabbi wa salamu alayhi Ànábì wa ní ta àlẹ́bí ta tí ó garanti mi tí ó kí ìkùfẹ́mi àlẹ́bí yóò pamọ́ yóò rìsáàfù yóò fèmí àlẹ́bí lọ́kàn balẹ̀ máa bẹ́ ilẹ̀ ìyá yìí ohun ti ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì wọ́n máa bẹ́ ilẹ̀ rìjìlẹ̀ yìí àti ohun ti ń bẹ láàrin ìtẹ̀ rẹ̀ méjèèjì tí ó hà sọ èmi pé ìnílò síbi tí ò ohun ti ń bẹ láàrin ètè wa méjèèjì òun náà ihfad lizanak ihfad lizanak sọ ahọ́n rẹ torí pé ahọ́n àmọ́ kò ní wọná bakana náà ihfad ma bayna rijlayk sọ́hun tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ méjèèjì wọ́n mọ̀ ìyá mi lọ́kùnrin lóbìnrin torí pé nǹkan tó pamọ́ ni ọlọ́run ọba wa dáàbò bò tọ́lọ́run bá gbé wa tọ́ bá gbé gbangba wájú wa ń baba bàbá dé fìlà tọ́jẹ́ pé yóò mọ̀ naa náà àbí tòtí ẹ̀sẹ̀ débìlà sí pé ohun tó ń pè lọ́kùnrin lára bá gbé e sí gbẹ̀ngbà wájú wa àbó gbé e síbi tí imú wà á rí pé àyè tó hàn lára lọ́lọ́run bá gbé e sí ohun tí ìjọ́bìnrin sogele lórí rẹ bá dẹ́dà gbé sí ní kọ̀rọ̀ kọ́ńdú ibẹ̀ níbi gbé sí a pamọ́ ni ọlọ́run ọba wa náà sì sọ àlébìnrin ẹni tó bá lè fún mi garanti kó wọn pa méjèèjì mọ́ ahun rẹ̀ àti ohun tó fi ń jókùnrin àti ohun tó fi ń jóbìnrin tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì àlébìnrin hadminu lẹ́hu aljanna àlébìnrin èmi ànẹ́bí sallallahu alaihi wasallam èmi ni wọ́n garanti rẹ̀ pé yọ wà aljanna ló fi jẹ́ kó sọ̀hábà kan lọ́ba ànẹ́bì ànẹ́bì sọ fóun pé oníkànnẹ́bí ọ̀sán àsọ́lẹ̀ fóun ànẹ́bì ni kọ́mọ̀jẹ́ káwọn rẹ̀ ọgbẹ́ nígbà kan fún ìrẹ́kẹ́ ọlọ́run ọba ọ̀kan ànábì gba ahun wá yìí pé wọ́n sọ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n mú àwọn èèyàn wọlé látara ìsọkúsọ ẹnu wọn ni pàtàkì táwọn lélẹ́yìí ayélujára ti júwèé tabẹ́ fún wa àdìsá ànábì náà tún ti júwèé wa báyìí ǹjẹ́ gbogbo àwa tá ń bẹ lóbìnrin ǹjẹ́ wa mélòó lóbìnrin tí ń ọkọ tọ́rọ lè da òun àtọkọ rẹ̀ pọ̀ tó lè àbí tó lè fọwọ́ gbáyà wípé àbí tó tiẹ̀ lè bí ọlọ́run ọba rẹ̀dà láì jẹ́ kọ́rọ̀ ṣẹlẹ̀ gan pé ọlọ́run wọlé apẹ́njọ́ tí ń ti ń bẹ nínú ilé ọkọ ọkùnrin kan ò rí òhò mi rí dépòdépò pé yóò fọyà kan àyà mi àbí yóò gorí mi mélòó nírú wọn bẹ́ẹ̀ láwùjọ wa lẹ́nu àwọn tí ń bẹ bẹ́ẹ̀ ń bẹ àsọpọ̀ gbogbo obìnrin ti dìbàjẹ́ ṣùgbọ́n majority lónìí ni ò ní kàkúmọ́ fún abẹ́ rẹ̀ ibẹ̀ ló ti sọ di ọ̀nà ẹ̀jẹ̀ òun ló sọ di iléeṣẹ́ rẹ̀ yóò sọ pé kéde ka mítà bẹ́ẹ̀ náà ní ń ka mítà torí pé àfa ni a ká sọ fẹ́ ní kọ̀ọ̀kan wa kìró tó ń lé àtíkẹ́ tó ń kù mẹ́ríkẹ́ tó gbé sójú gèlè tó ń gẹ̀ ṣebí torí abẹ́ tọ́lọ́wọ́n bá fún òyìn náà ni ló fi ń pèrò sọ́kọ̀ fún wọn ní ká sọ ọmọkọ́ padà gbò. ó ní alam anna dahara yawmun wa layla sáàrí pé ọjọ́ ayé tà ń lò ọ̀sán àtòru náà ni ọ̀sán ń jẹ òru òru ń jẹra wọn ọ̀dà ẹ̀jẹ̀ bí ilẹ̀kùn tá a ṣe sílé ni lẹ̀kùn ọmọ jẹ bẹ́ẹ̀ ni gi ilẹ̀kùn ní ọmọ jẹ díẹ̀díẹ̀ ọ̀sẹ̀ àtòrú ń jẹ gbèsè ayé wa ni. yukarani min sabt yẹfúùtù ìlà sabt tọ́ ọ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ àtibì kan ọjọ́ sátọ̀dé kan torí sátọ̀dé míì òru àtọ̀sẹ́ ti jẹ nínú gbèsè ayé rẹ̀ sátọ̀dé yẹn ti lọ́nú ayé rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni alábẹ́ rẹ̀ tó ní ọ̀ka mítà ìwọ́n tó ọjọ́kùnrin ìwọ́n tó ọjọ́bìnrin tó ń fò pọ́npọ́n ọlọ́rọ̀ olè yóò tí ì àbọ̀tẹ́ tó fi ń sèyàn rẹ̀ yóò kẹ́ obìnrin tẹ̀yìn ti gẹ́rí wọn àbọ̀kùnrin tó ti gẹ́rí irú ẹ̀yìn èwo lẹ̀ yóò ṣe rí mbẹ̀ ṣé gbogbo orí ibú ayé náà lọ́fẹ́ ṣe náà ni ọba ronúkúwàdà tọba ronúkúwàdà ọlọ́wọ́n ọba ọgbà túbà rẹ̀ yóò sì sìkẹ́rẹ̀ nígbà tọba túbà ó tọ́ tó sì fẹ́ sìgìfáàrù tọ wọ́lọ̀ ńlá foríjì nígbà tọ́lọ́wọ́n òfin kan bọ́ sórílẹ̀-èdè tí wọ́n ti gba ọmú tẹ́kún wọ́n sì gbé jáde ọ̀sìn lẹ́dì lé ọ lórí àṣírí rẹ tó bò mọ́jọ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ mọ̀ ọ́ ló ń sìn náà kódà ńgbà tí wọ́n mọ̀ sàlàyé àdìsí tá nẹ́bí sallallahu alaihi wasallam tí àwọn ẹ̀ṣẹ́ gbà wá tí wọ́n là nẹ́bí ní ọmọ sìnà kò ní wà lìjẹ́nà wọ́n ní kẹ̀yẹ́ ṣe pé ọmọ tí wọ́n bí látàntorí pé wọn ò so igi rẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ọmọ sìnà lòun náà ṣùgbọ́n kẹ́yẹ́ sọ òun ní òní wà lìjẹ́nà kì í ní ìdọ́gba àtúmọ̀ àdìsí yẹn pé ọmọ sìnà kò ní wà lìjẹ́nà wọ́n ní wọ́n lò ó nílò bí ká sọ pé ibùdó sẹ̀bíìn sáà mọ̀ pé ojú ọ̀nà òbí mọ́ ṣùgbọ́n ní tẹ́lẹ̀ pé ìrìn àjò ó ti rin ìrìn àjò ìrìn àjò á padà wá lọ sọ orúkọ pé àwọn eléyìí bí láwùjọ wa náà ní tí bá mọ́ rìnrìn àjò kìí ṣe gbogbo tíráfúlà làjàlá ṣùgbọ́n torí pé ní tó rìnrìn àjò tó jìjù wọ́n wá sọ pé àjàlá làwọn eléyìí ló fi wá jẹ́ pé ó ń sìn náà tí wọ́n ní òní wàlìjẹ́nà ó túmọ̀ pé yọkọ̀ wọlé kó tó wàlìjẹ́nà gan ni túmọ̀ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ni ẹni tó jẹ́ baba nìyẹn tí wọ́n ń pè ọ òun náà ló ń sìn náà tó bá ń pè àwọn ọmọge nìyẹn wọ́n pe àwọn ìyá nìyẹn ìyá tí ń pè náà ni pé àwọn ìyá ó náà ti o ti di wọ́lọ́dù zina o ti di ọmọ sìnà ọmọ spire aláwọ̀ lẹ́mọ́ pè wọ́n gbogbo àwọn ọkọ ni ohun tó kó sí àdìsí yẹn kó sínú nìyẹn pé ẹni tó ti jẹ́ pé sìnà gan bá kó ti darọ̀ pé ah, ẹ mọ́ sọ̀rọ̀ àwọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọlọ́run ó pè wá sákìyèsí nípa pé ká jìnà sí sìnà kìí sọ nítorí ọmọ fi sayọ̀ kìí sọ nítorí ọmọ fi sọge kìí sọ nítorí ọmọ fi ṣe ọ̀làjú òun náà ti fi tọrọ ń fọ́kálé lónìí àwọn tó jẹ́rú wa láàfáà ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ sáwọn tá a rí láàsọ àbáwọn tá a rí tẹ́pẹ́ nínú gbọ́lọ́wọ́ ọ̀rọ̀ wọn gan náà wọn ò ka sìnẹ́sìn kankan mọ́ kódà àwọn ọmọ fẹ́ lómi lọ́kànbalẹ̀ bí kò mọ ṣe ń tọ́ba fẹ́ ṣe àwọn ò dúró fún ìwọ bíi títa ni nígbà tẹ́ ń tọ́lọ́ rántí wa nẹ́bí sallallahu alaihi wasallam sánẹ́bí ọ̀sọ́ fáwọn èèyàn kí mo dúró fún ọmọ sẹ́lọ̀ kódà yẹn ànẹ́bí ni ó béèrè ohun tó wù ànẹ́bí tún ní kó tún rẹ̀ ń lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkẹlẹ̀ fọ́nà ànẹ́bí òfin mọ̀ lọ ṣe ń tọ́ba wù ọ́ àwọn tọ́lọ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ fún gan náà àwọn alul badir tọ́lọ̀ ní ìmálù màṣítùm فذنوبكم رب البرية قد غفر لدى القوم قيل له اعملوا ما شئتم فذنوبكم رب البرية قد غفر àgbọ̀ pé wọ́n á torí ẹ̀ pé wọ́n á ní àwọn wa mú sìnà níṣẹ́ àbọ̀ wọn mú ọtí mímu níṣẹ́ àbọ̀ lè jíjà àbí rẹ̀ kẹ́nu rẹ̀ ẹ̀sẹ̀ káwáṣẹ̀ pé wọ́tọ̀ ọ̀rẹ́ nìkan sọ fún ọ. ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ yìí ọlọ́run bá wá wá pè wá sákèésí pé wala taqrabu zina ọlọ́run bá ní ẹ mọ́ súnmọ́ sí gbogbo ntọ́ lè pè yín ẹ má dé torí pé kí ni dájúdájú kò sí èméjì ń bẹ̀ ìnáwó sinẹ́tà ń sọ fún yìí o ìnáwó wa káànà náà tún wá gbólóhùn méjèèjì méjèèjì wọ́n tó ti tẹpẹ́lẹ́ mọ́tò ó pé ẹ ó dà sí ní mbẹ́ ló fi rí sẹ́ ó fi rí ọ̀nà ẹ pé kí orí ibú rẹ̀ ó lè pọ̀ ni torí pé lọ́wọ́ bá mọ́ di aláàbò sí lẹ́kẹ́ ìnáma númùlì lahum liyazdadu isman báyà wọ́n tó ọjọ́bìnrin àbọ́jọ́kùnrin ó ṣe sì ná ni wọ́n fi ra káà fún ọ ó ṣe sì ná ó fi kọ́lé ó ṣe sì ná ó fi sí ṣọ́ọ̀pù sì ná ni wọ́n sọ di iṣẹ́ àdẹ́wò lọ́sọdíṣẹ́ yẹn orí ibú lọ́sọdíṣẹ́ ìparun ń jókòó dìọ̀ tí ọba wá láyé lálìkìyàmà ọmọ wọ nẹ́tíwájú kó tó wà lìdẹ́ náà tó ọba tó kú lórí ṣírkù torí pé sì ní àmọ́ ti ní dẹni tí ó jòrí ṣírkù ẹ̀wọ̀ àwọn tó jẹ́ àwọn alágbèrè wọ́n tó ń sógun ti àgbèrè ẹnìkẹ́ òsì ní mọ́ sa idán kọ́ fọwọ́ gbá ọmọ ọlọ́mọ mú kọ́kẹ́ mọ́ tẹ̀lé lọ́kọ́ wò rẹ̀kẹ̀tẹ̀ bọ̀n àbúrò náà sọ tẹ́ni bàbá oníbùkátà fẹ́ gbé bùkátà yín wá àbá oníjàlá bíi àbí wọn náà tọ́ ọjà láwo àbí wọn tó o pera rẹ̀ ń pásítọ̀ tòní kan mọ wá ń lọsẹ́ ìhòòhò ọmọlúwàbí ni wọ́n mọ lọsẹ́ gbàtọ́ náà yìí ti bọ́ra lẹ̀ yóò wò fún gbàtọ́ ti rí kí ló tún kù àfi kọ́ wọnú ilé àfi kẹ́ ẹ sọ pé lọsẹ́ fún wọn látọjú ara wọn àbẹ́ sí wọn ń gbẹ́rẹ́ àbí ẹ̀pẹ́ yẹn wọ́n bá wọn fárun abẹ́ wọn gbogbo eléyìí ní ń bẹ láwùjọ lẹ́nìí lọ́dọ̀ àwọn tá a wò ó pé àwọn eléyìí lọ́yẹ kọjá tún ayé ṣe torí àwa mùsùlùmí náà lọ́n fi jòyè àtún ayé ṣe ọlọ́run ní ẹ̀yin ní fi ń dáa jù nínú ẹ̀dá ọmọ ènìyàn ukhrijat linnas àwa lakẹ̀mọ́mọ̀ mú yín jáde bá a ti sẹ̀sẹ̀ àwọn ànábì ọlọ́run yìí lásẹ̀sẹ̀ yín náà kẹjá lè wúmọ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí la wá ní kẹ́ ẹ mọ̀ sí ẹ fi ọ̀rọ̀ yìí fi sí àwọn èèyàn lọ́wọ́ kúrò níbi ìwà àbàjẹ́ ṣé bẹ́ẹ̀ náà làwọn arí lóòótọ́ ẹni tí ó kún garanti àlìjẹ́nà fún yàn òun gan ẹlẹ́ni tí ò sùn ọ̀pẹ́ yóò wà àlìjẹ́nà láti pìlẹ̀ yìí tọ́lọ̀ ń bá tiẹ̀ ní kọ́wọ̀ kí sì náà rẹ̀ tó sọ ọ́ dẹ́lẹ́bọ̀ ṣé bẹ́ẹ̀ ń fi àfọ̀ọ́sẹ́ ẹ̀ fi ń bóbi olóbì sùn fún ẹ̀yà mọ́ bẹ́wù yóò sì mọ́ bẹ́wù àìmọye tí wọ́n sì ń sunkún báyìí pé lágbájá tí wọ́n sì ń ṣépè fún yín ní kọ̀rọ̀ àti gbangba lágbájá ìṣe fún mi wọ́n á dákọ̀ àfáà wọn á dákọ ológun wọn á dákọ ẹni tó jẹ́ pásítọ̀ tọ́ba tiẹ̀ wá dákọ ọ̀rẹ́ bíi méjì míì torí pé yorùbá wọ́n sọ pé ohun tó bàjẹ́ lára ẹnìkan wọ́n sọ pé ojú ọtí ti mú lọ torí pé ádámù lè ìmáànì gan tí ń bẹ lára rẹ̀ ó ju kókó wọn ò mú ti lọ ọtí àbúrò lọ jẹ́ lára rẹ̀ ẹni tí ti nígbàgbọ́ nínú rìsáàlà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ̀bẹ́ kí àlìjẹ́nẹ́ kì ni wọ́tọ̀ wá pé ọlọ́mọlẹ́yà nẹ́bí ńkọ́ tẹ́fẹ́ adé rẹ̀ ló dé ẹ̀wù rẹ̀ lọ́wọ́ kódà ó tún wé láwàní ó sì tún kọ̀rọ̀ ànẹ́bì jáde kí ló ta ní ju ẹni tọ́lọ́wọ́n ọba tá a gbé sẹ́rẹ̀ lọ́wọ́ a mọ̀ sọ pé ulama warasatul anbiya wọ́n rẹ̀ tọ́ jẹ́ mùmínì tó ń kọmọlẹ́yìn ànẹ́bì ni ọ́ olólùfẹ́ rẹ̀ láàrin mùsùlùmí fa sọ yẹ kó di tọrọ ń sọ yẹ kó di ń ta ní kàkúmọ́ sọ́yẹ káti ẹ̀rẹ́ nìkan kọ́ sọ pé òun fẹ́ gba ọmọ kẹ́kọ̀ọ́ lábílágbà láàrin àwùjọ mùsùlùmí sọ́yẹ kọ́ jáde lẹ́nu mùsùlùmí sọ́yẹ kárọ́bìnrin kẹ́kọ́ mọ́ wá sunkún pé à aláàjì mọ́ sẹ́yìn àkọ́bí ọmọ yìí sọmọ yín ohun tó ń sọ nípa ọ̀fẹ́ wàlìjẹ́nà láti pilẹ̀ ọ̀fẹ́ wọ ní o tó wàlìjẹ́nà ẹjẹ́ àdìnà sí gbogbo àwọn pátipàti yìí tó ẹkún tó ni rẹ̀ ọ́ pẹ̀lú lẹ́kún tó sùn. lẹ́tẹ̀ nítorí bẹ́ẹ̀ ọlọ́run bá nítorí pé ọ̀nà tá a sọ ìsìn náà tá a sọ yìí tí táwọn ọmọ àlìjẹ́nà gbẹ́jù lẹ̀ tí wọn ò ṣe inú ìròyìn wọn ni pé wọn ò ṣe sìn náà. onítorí pé innahu kana fa'ishatan wa sa'a sabila ọlọ́run bá ní a ìbàjẹ́ gbà ni o pé òun gẹ́ẹ́ ní ọba nínú rẹ̀ ìbàjẹ́ kí wọ́n sọ ni yóò ìyàn ara rẹ jẹ́ ìyá nẹ́tùlẹ̀ ìyàn ara rẹ jẹ́ síbọ̀dẹ̀ ti dẹni àrífín bó wá pé aláàjì lágbájá àwọn ẹni ọlọ́run nìyí àwọn tó bá ṣe sìnẹ́rì tẹ̀ jẹ́ kọ́sọ́mọ̀ rẹ̀ fi ilé aláàjì lọ́dọ̀ tí àwọn àfáàní ni àwọn ṣéwù ni yóò pè ń gbọ́ ṣéṣéwù ní lè pera yín làáfà ẹ bàbà jẹ́ mi lọ́wọ́ ẹ̀ ní lè sọ fún ohun tó ti jọ ọ̀dà tẹ́ bá ti túbá ọlọ́run ọ̀nlágbára àti ara yín padà kódà ẹ mọ̀ sọ fóun náà pé òótọ́ lẹsẹ́ rí òótọ́ lẹsẹ́ rí pé ṣùgbọ́n àti pààtì ìwọ náà pààtì jájọ sórí rẹ̀ lẹ́tọ̀ nítorí bẹ́ẹ̀ àrísí náà èèwọ̀ mọ́ ni yálẹ̀ ìtọ́ pamọ́ ń bẹ̀ àbẹ́ ìtọ́ hàn ọlọ́run wa ni a mọ̀ súnmọ́ àwa tá a jọkùnrin àbáwa tá a jọbìnrin látara ọ̀nà ìgbà súnmọ́ sí náà òun ni kí ọkùnrin ọmọ rẹ̀ ju gáùn gáùn gáùn gáùn kọ́bìnrin ọmọ kọjá lọ ó wò láti èékánná dẹrùn orí rẹ̀ ni kódà ó wò dé wípé ọbẹ̀ lè sọ pẹ́sẹ̀ rí pé àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ hàn ni ó sì náà ní ọ̀ o sì ti sílẹ̀kùn fún ṣèitọ́ọ̀nù láti darí rẹ̀ láti bàtìyẹ jẹ́ láti mọ́jẹkọ ọbẹ̀ náà tí ó wà lìjẹ́nà. bákan náà ìwọ náà tọ́ ọjọ́kùnrin àtobìnrin kí ló pa yín pọ̀ tẹ́ ẹjọ́ wà níkọ̀rọ̀ báyà àfa ló pera rẹ̀ àní business partner rẹ ni alájà àtàlájà sister àti brother mr àti mrs tọ́jẹ́ mùsùlùmí ẹ wá jọ wà nínú ọ́fíìsì àbí wọ ọ̀gá iléeṣẹ́ àti sẹ́kẹ́tìrì oníwọ̀n ni ó gbé fáìlì wá ni obìnrin àtọkùnrin wá jọ wà nínú ilé láì sẹ́nì kẹ́kẹ́ ń bẹ̀ ọ̀daràn ni ọ̀ torí pàdé nẹ́bí sọ fún wa pé ọkùnrin àtobìnrin kan ò ní jọ bẹ́ẹ̀ nínú ilé àfi tíṣọ ìtọ́ni ó sì kẹta wọn yọ ọmọ wa sọ fún ọ pé so wojú rẹ dáadáa ni òun náà wá pé lúkìá wojú mi tọ́ba ti wá wojú rẹ̀ ó lè pé kí lórí sáàmù pé nínú ọ̀rọ̀ náà ní ọmọ sọ pé lójú lọ́rọ̀ wà tònígbà tó bá ti bẹ̀rẹ̀ sí wojú ẹ̀ fanasiratun wabtisamatun wasalamu wakalamu àmọ́ ìdùn bàdà òfàlẹ́kọ́ ẹ kọ́kọ́ wúra yín yọ rẹ̀ rin yóò ká sọ̀wá gbọ́n tó ń sọ ní ekúkílẹ̀ sọ lẹ́yìn pé ń wò mí àdáwò lẹ ti kóra yín sí o ti bírèkì fẹ́ǹsì àkọ́kọ́ tọ́lọ̀ ní kọ́ ọmọ fi dira rẹ kúrò níbi ìsìnà wípé wàlá taqrabu zina halwa ọkọ ọlọ́kọ àtọ́yí aya aláya ẹ wá gbéra yín sínú ọkọ̀ oníwọ̀ hẹ́ẹ̀pù rẹ̀ ni òfun ní lift nígbà tí ò síyàwó tiẹ̀ nú ọkọ̀ ìnẹ́lọ̀ ń kọ́ lẹ́kà sí

ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe jọba tara ń yẹlẹ bálọ̀dọ̀ ara yín bàtẹ́ bá jọ wà níwọ̀n kan òun kan rẹ̀ ọ̀jẹ́ bí táwọn èèyàn ti rí pé àwọn èèyàn ní sọ̀rọ̀ yìí wọ́n rí yín lókèrè kódà ọkọ láyà tó fẹ́ fẹ́ra wọn tẹ́ ti sọ̀rọ̀ tẹ wà ní kítíbà lẹ́vù lẹ́vù yín fi ọ èmi ní ọ̀fẹ́ ọ tẹ̀ tí akidu nìka ẹ̀ lẹ́tọ̀ àti mọ́ ojókòó sí kọ̀rọ̀ kọ́ńdú. bákan zina tọ́lá kò rí ìbánisọ̀rọ̀ tí ó pẹ́ wá díẹ̀ níbi tá a kó torí náà àdéhùn ti ń dayé láàmú ni. náà tún ni mùsọ́fàá ọkùnrin àtobìnrin kẹ́ ẹ mọ bára yín lọ́wọ́ kẹ́ ẹ mọ bára yín lábàdà kẹ́ ẹ mọ bára yín lábàrá ẹ mọ gbọ́wọ́ lera yín nítan nígbà sọ̀rọ̀ bá jọ pa yín pọ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ̀gbẹ́ lùgbẹ́ lẹ́ẹ̀mọ̀ fọwọ́ wọn pé àǹtí lágbájá bọ̀ nìyí inú ọba yìí ara yín fẹ́ bẹ nínú ẹni tí ó wà láti tí ò ní tí ọba lébọ lẹ́rù táwọn fi sí bẹ́ẹ̀ torí pé nínú àkídà ali sunna ti wal jamaa àdìọ́kàn ẹni tó bá jẹ́ olùtẹ̀lá nẹ́bì mùsùlùmí tó yẹrantí ní ń jẹ́ bẹ́ẹ̀ ìtakòsí tí wọn náà ní àkídà náà ló ní tó bá ń sọ pé wọ́n kọ́ àkídà àwọn àkídà èyí kú ọdẹ fẹ mọ dẹsùn yẹn àkídà kẹni àbòwá bá lọ́rọ̀ ẹ Ọlọ́run bá ń bọ̀ wá bá ọ bẹ́ẹ̀ ni làwọn tí ó yẹjú ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ wá bá ọ àkídà pọ́n náà fẹ́ mọ dẹ̀sìrú yẹn àbí ọ̀kà burúkú kan ló níyẹn tó ìmọ̀ ayẹ̀kú náà àkídà tán fásidà àwọn àkídà tán sọ̀híhà inú kọjá dé ọkàn dáadáa àbádé ọkàn ìbàjẹ́ lọ́dà nítorí báyìí ìmọ̀ ọba ọkùnrin lọ́wọ́ kódà ìyàwó Aisha sáwọn ìyàwó tiwa náà lè jẹ́rìí wa bẹ́ẹ̀ oníta nẹ́bí fi sílé ọlọ́wọ́n ọba wọ̀ ànẹ́bí ò fi àtẹ́lẹwọ́ rẹ̀ kó fi kan àtẹ́lẹwọ́ obìnrin mi yàtọ̀ síyàwó rẹ̀ rí ànábì ọ̀bọ̀bìnrin kan lọ́wọ́ rí wọ́n ní sí òfin wọn lọ́wọ́ ni ó tó wà fún wọn tó ń pera rẹ̀ ní ṣéèkù àbí kọlífà àbí mùkẹ́dẹ̀m ipò yóò tó lè pera rẹ̀ tọ́lọ́fẹ́ fún wọn lọ́wọ́ ipò lọ́wọ́ ìjẹ́ wà nínú ẹ̀sìn Islam kò sí. àwọn tí wọ́n fẹ́ lọ sójú ogun tánẹ́bí ni ẹ wá sign agreement ní bẹ́ẹ̀ àrùn tiwọn wọ́n ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ lọ sójú ogun sójú ogun tiẹ̀ náà bẹ́ẹ̀ ilé ìlànẹ́bì sí àwọn ọkùnrin ni wọ́n dáwọ́jọ ìlànẹ́bì gbówólé lórí bó ti wà ní sọ́tò fati pé yẹ́dùn lọ ìfọ́kọ̀ àìdí yìí ṣùgbọ́n àwọn tó dáwọ́ obìnrin ẹmọ wí tẹ́mi ní ọmọ wí nípa àníṣẹ́sìn náà àní gbọ́mọ àlèwánú ilé àní lọ gbọ́mọ wá láti ta àní ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọn ò wí ju gbólóhùn lọ làwọn obìnrin fi ń wí ṣùgbọ́n wọn mọ̀kádàmátù àbẹ́wò wọn pè wọn lẹ́bàá ọ̀fẹ́ sọ tó fi há tò ní wàlì jẹ́nẹ̀ bọ̀rọ̀ àbí wọ́n ṣe é wù tẹ́ pé àṣẹ ìrírẹ̀ ìtapàṣẹ ọlọ́run ọba rẹ̀ náà fẹ́ hẹ̀ síta tó wọ́n máa pẹ́ ó dì sáàbù kó jìyà kó tí ọba ti rí kí ọlọ́run ẹja jìnà sí gbogbo eléyìí ìbára ẹni lọ́wọ́ ẹ̀yin náà tẹ́jọ́ ọmọ iléèwé tẹ́tọ́rí pọ̀ wà ní yunifásitì sọ́lọ́run ti wá sọ fún ọ kí wọ́n ká ìwé iṣẹ́ rẹ̀ ńlẹ̀ wọn ò ní bí ọ ni pé student life lẹ́ ń lò tọ́ bá kú lórí student life tó sọ yẹn ọ̀kẹ́ Allah subhanahu wa ta'ala yóò ṣe ìdájọ́ rẹ̀ lókun gbàtàn bá ti bàlágà ó ti di al àbí wọ sísà náà pé school life ẹ̀ tẹ́ wọ́n ṣe ìbò kan wọ́n sọ pé school life is the best àwọn tó bá jẹ́ mùsùlùmí tó yẹrẹntí wàláhì wa rabbul káàbà ohun tó mọ̀ sọ ni pé school life is the worst ṣé ohun tẹ́ẹ̀rí nílẹ̀ ìwé lẹ́fẹ̀ẹ́ sọ ni. ìgbésí ayé tẹ́lẹ̀ mọ́ wọ́ sí mẹ́ o ṣùgbọ́n mọ̀ pé láìfù tí wọ́n mọ́ gbé nílé ìwé láwọn ọmọbìnrin tí ọ̀bẹ lẹ́kọ̀ọ́ àtọmọkùnrin tí ò lẹ́kọ̀ọ́ àmọ̀ kóhun lọ́wọ́ sí ṣé kọ́pù láìf la fẹ́ sọ ni tọ́ bá ti gbé rí àbò ń gbé lọ́wọ́ túbá tọ́ba ìtúbá ọlọ́run bọ́ dárí jiyàn ìgbé ayé lọ́kọláya lọ́kọlọ́kọ̀ ń gbé our school life is the best nítorí pé fornication life lifestyle tóun ni bẹ́ẹ̀sì tọ́lọ̀ ní ìnáwó kánà fa ìṣẹ̀tẹ́ wàsá àṣẹ̀bìlà yunifásitì ló wà polytechnic ló college of education ọwọ́ aránsókòtò bá sínú báàgì torí pé ọ̀tá abẹ́rẹ́ yìí báyà torí kò lè ní grade àbíwọ̀ ghana ọ̀kọ́sẹ́ yanjú àbọ̀ ọkọ̀ yanjú náà ẹni tó fẹ́ẹ̀lì níbi máàkì rẹ̀ yókù wà abẹ́rẹ́ ni pẹ́ẹ̀nì tó fi máàkì pépà táwọn ọmọbìnrin kódà àwọn secondary school wa lọ́gàlọ́gà lólùkọ́ lólùkọ́ tẹ́yà ọmọ obì kẹsànjú kódà ẹ̀tọ́ kọ́kọ́ máa lọ bá yín fọṣọ nílé yín ọmọbìnrin tó ti bàlágà tó tó lé ọkọ lọ yọmọ wa lọ sílé tíṣà ọkùnrin lọ́nba fọṣọ yọ fọ níkà rẹ. kó rẹ̀ tiẹ̀ kó níkà rẹ̀ kódà aṣọ rẹ̀ sọgbà sí àgbàfọ̀ mọ́ ohun tí wọ́n ní kọ́kọ́ sí mẹ́nu sílábọ̀sì ni. eléyìí pátipàti ni o kákó àwọn obìnrin àwọn bàbá ń pọnmi nílé mi àwọn tá a jọ ga iléèwé ẹja mójútó àwọn eléyìí torí pé ó ń sìn ní àti kékeré láti secondary school tọ́ba wa dé yunifásitì bẹ́ẹ̀ náà bí ṣe advance tá a pé a level ọ wà ní o level ọjọ́ ń sìn náà advance level náà ní sìn náà rẹ̀ ọ̀rọ̀ torí pé láti secondary school rẹ̀ àwọn tíṣà rẹ̀ lọ́kùnrin wọ́n ti báyé ẹ̀jẹ̀ kù láàbọ̀ tó bá dé ọ̀hún náà yóò tún wọ́n kó wọ́n tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ni. ẹ̀tú bá ẹrẹ́ típa yìí náà bí mo obìnrin ẹ̀jẹ̀ ẹjọ́ olùkọ́ sẹ́ǹsẹ̀rú eléyìí. ẹ̀jẹ̀ ẹjọ́ mo obìnrin náà àwọn olùkọ́ tí ò burú bẹ́ẹ̀ tẹ́kẹ́ mọ̀ wò kí wọ́n pọ̀ wọ́n lájú bẹ́ẹ̀ ni àwọn lájú àti wọn náà kódà lè kó wọn já sí àwọn já sínú orí ibú tẹ̀yìn mẹ́mbẹ́ ọlọ́nkọ́ yóò yín náà níbẹ̀. àmín ẹ wọ sọkọsọ nínú ọ̀dẹ̀ tọ́lọ̀ ọba ní ẹ mọ́ súnmọ́ sí náà òun náà ni àtàbárùj ìwọsọyọrálẹ̀ ìwọsọyọrálẹ̀ ẹ wo skẹ́ẹ̀tì táwọn ọmọ secondary school ń wọ̀ káàkiri láwùjọ kódà àwọn tó wọ́n àwọn ń lò jáàbù àbáwọn ọmọ ọkùnrin tí wọ́n ń ságì wọ́n gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì wọ́n ti rán ó ti fún wọn lára wọ́n sì mọ́ lọ́mọ obìnrin a ti ń wá àwùjọ ṣẹ́rù ẹ̀kọ́ tẹ̀yìn náà ẹ̀kọ́ nìyẹn ẹ̀wọ́n arẹ́tí o pẹ́tẹ́ ẹ bá bà á jẹ́ àwọn tí ọkọ ọmọ tìyín náà níwèé àwọn tọ́jú ọmọ obìnrin tìyín náà màláìkà kọ́ ni ó sọ̀kalẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ báyé wọn jẹ́ kù láàbọ̀ lọ́mọ ọkùnrin tẹ́ ẹ mójútó táwọn náà ti yóò sìn náà láti secondary school láti polytechnic láti nc láti university àtàwọn ọmọ obìnrin tẹ́ ẹ fi sẹ́lẹ̀ lọ́wọ́ tẹ́ ẹ bá tí wọ́n jẹ́ kù láàbọ̀ àwọn náà ní ó jólùkọ́ yín olùkọ́ àwọn ọmọ tẹ́yìn náà bí wọ́n ń túmọ̀ pẹ̀fẹ́ lọ́la ọlọ́run wá ní ọ̀nà aburú lélẹ́yìí o tàbá ti wá jìnà sẹ́lẹ̀ yìí ọlọ́run bá ní àwùjọ wa ọ̀dà ọkàn yóò balẹ̀ pé ọmọ yín lọ́kùnrin kò ní sayafẹ́ ọmọ yín lóbìnrin kò ní sin ọkọ fẹ́ lọ́lọ́run wá fi ní kódà àwọn tẹ̀lé bá ti dámọ̀ táwọn ò túbá kúrò nínú rẹ̀ ẹ mọ̀ rò kàn ẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jọ́kùnrin lọ́dọ̀ o ẹ fẹ́ wọn fáwọn ọmọ yín àwọn tó bá àwọn tó bá bẹ́ẹ̀ náà tó tọrọ ọmọ yín ẹ fà fún o níbo ọlọ́wọ́ bá wa sọ bẹ́ẹ̀ inú nù ọlọ́wọ́ bá ní azani lẹ́yìn kí o ilẹ̀ azani yàtà ọlọ́wọ́ bá ní ń tó jẹ́ pé tọ́ba rọ́kọ rẹ̀ tọ́ba ọkọ obìnrin olóbìnrin lọ́rùn tí wọ́n fẹnu kóra wọn lẹ́nu yóò pe ẹkú iṣẹ́ ni tóun náà ìbára nǹkan tó gbéyàwó rẹ̀ lẹ́sẹ̀ òun náà pe ẹkú iṣẹ́ ọlọ́run láwọn nì tó jẹ́ pé ọpọlọ àti ẹ̀jẹ̀ káníkàkú obìnrin káníkàkú ọkùnrin ó ti yọ kú lára wọn àwọn ní kí wọ́n jọ fẹ́ra wọn. ọlọ́run ní kódà tí ọba tó tó bá jó ń sìn mẹ́ kódà tẹ́lẹ̀ máa ń wò ń pé ń kírun láyé ntú ilà zaniyatan àfi kọ́ fẹ́ òun sì ná lóbìnrin àwọn mùsùlùmí kàtán abẹ́lẹ́bọ iná ní kọ́ fẹ́. àwọn ni wà zaniyatu ẹ̀rọ sì ná lóbìnrin ó tún wà pé ẹ̀yin tẹ́ matchmake tẹ́ ń kọ̀nẹ́tì àwọn èèyàn pé láwọn àti lábọ́dọ̀ fẹ́ra wọn kí ló fẹ́ kó ń sì ná lọ́fẹ́ kọ̀nẹ́tì mẹ́ni èso ń sì ná tó wọlé ọ̀lẹ̀ ẹ̀rọ sì ná lóbìnrin láyé nkí ùhá òun náà o kò gbọ́dọ̀ fẹ́ ọkọ àti kẹ wá so pọ̀ mọ́ èèyàn kẹpẹ fẹ́ fà fún yàn kódà tọmọ rẹ bá ya ajá tọ́jú ń sìn náà tọ́ bá jẹ́ mùsùlùmí dáadáa ọwọ́ á rí bírọ́dà tó bá yọ dé láti ìrìn àjò orí pé masha allah pé ẹni ìjẹ́ lẹ́sìn abẹ́tẹ̀ yọ ń bẹ́ lù ọwọ́ tọ̀rọ̀ rẹ̀ lùfẹ́ dákùn tó yọ ọlọ́run kìí ṣe pọ̀ ọjọ́ ọmọlúwàbí kìí ṣe irú rẹ̀ lọ́yẹn kọ́ wá lágbájá tó nígbà tó ṣe wá àti fọmọ rẹ tí ọ̀gbọ́ o ò torí pé tó bá wọlé ọkọ yẹn òun ọmọ ọpọnlé òun retí àpọ́nlé àná àwọn bá bẹ̀rẹ̀ sí yọwọ́ bẹ̀rẹ̀ sí yọwọ́ sí nẹ́m̀bẹ̀ ni pé tọ́ bá ń fàfàkùfà obìnrin tí ò wúlò lọ́mọ tí ń bẹ fún àbábúrò àbẹ́gbọ́n ẹ ọ̀fà abẹ́ni tó wúlò ó kọ̀ yọ bàjẹ́ torí pé ọ̀tajà burúkú fún. tiwọn ni yorùbá náà sọ pé ẹ̀kọ́ tọrọ àwọn ètè kí ni àwọn àìtì ẹ̀ tà á ẹ̀ ń tábà fún wa sọ fún ni pé ṣẹ̀fẹ̀ fọ́ ọmú ni sẹ́mọ̀ pé ẹni tó bá fẹ́ ra ẹ̀kọ́ bẹ́ẹ̀ fọ́ ẹ̀kọ́ mu tó wá jẹ́ pé ẹ̀kọ́ tọrọ ni wọ́n ṣe kí ni ni wọ́n tà fún wàhálà rẹ̀ òfin ní ni yóò lè tẹ̀lé sọ́ọ̀bù sínú omi ni pé ẹ̀kọ́ tọrọ wọ́n pe àyíká sílé àmọ́ tà á sílé lópin ìgbà tó bá jẹ́ pé ẹni tó fẹ́ fọ́ ṣe kí ni ẹni tó fẹ́ fọ́ mu ni. lọ́kàn tó ní báyìí ńláyẹn kí wa ilẹ̀ zani ọlọ́run bá ní òun sì náà lóbìnrin náà ẹnìkan ò ní fẹ́ ọ̀bọ̀dọ̀ fẹ́nìkan nígbà tó bá kọ́ ní obìnrin tí wọ́n sọ fún ọ pé mo wà ní wá lọ́jọ́ alákọ̀ọ́kọ́ kò sí nǹkan kan èmi ò lè ṣe eré eléyìí o lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan kan wípé àkókò mọ̀ bẹ́yẹ ẹjọ́ kùnrin ó ti mọ̀ pálá dánwò lélẹ́yìí ohun tó fẹ́ ni pé ẹsẹ̀ sì ná síwájú akadu nìka àwọn yàrá nílẹ̀ mọ́ sọ ọmọ pé ọmọ wa ń kọ̀m̀plé o ọmọ wa ń kọ̀m̀plé o kọ́dà ìyá mi níbi tó ti jálá burú dé ó sì náà lòun náà yọ ọmọ béèrè pé tó sì rókọ ọrọ́kọ ó túmọ̀ pé ajá kọ́ fájá ọlọ́run láàyè ń kíwò wá ilà zanin àwọn òmùsìríkù ẹnì kí ọ̀bọ̀rọ̀ fẹ́hùn náà àyàfó sì náà ẹgbẹ́ rẹ̀ àbẹ́lẹ́bọ̀ olùmọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run ẹni tó gbé ayé ẹ̀ ti lọ kọ̀ndẹ́ẹ̀mù lẹ́lẹ́bọ̀ o torí pé ẹni tó bá ti mọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba ní àmọ̀ sẹ̀rùbá sanúlù kìí fi kùlù bìlẹ̀ àṣìrákù bí ara rẹ̀ bá sọ kúlúkúlú yóò mọ̀ sáré kí bádìí ẹ̀ bá ké yóò mọ̀ sáré kí kọ́dà bí àwọn bá ṣe ń jẹ tọ́tọ́ bá jẹ́ pé ọwọ́ èédú ni àwọn fi gbé abọ́ tí abọ́ aláàgùn tí èédú yẹn ara sẹ̀sẹ̀ tí abọ́ yóò kó bóògùn sóúnjẹ fóun tó bá ti jẹ́ lébọ̀ ni mo fi lẹ́ni tí ayé ti lọ kọ̀ndẹ́mù lẹ́ni tí máa ń mọ́rogún pẹ̀lú tó bẹ́ẹ̀ kú orí bẹ́ẹ̀ bákan ní ọ̀run náà lọ kọ̀ndẹ́mù ọlọ́run mọ́ sí wá bẹ́ẹ̀ o ọlọ́run nítorí pé kíni wàhúrì màdáàlì ká alẹ́ mùmìnì. àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo tá a sọ pé wọ́n wà lìjẹ́nà láì jẹ́ kí wọ́n wọ ní ṣáájú tẹ̀fẹ́ sífàtú sífàtú min sífàtú alẹ́ lìjẹ́nà ńbẹ̀ láwà. ìròyìn àwọn àlìjẹ́nà ni pé wọn ò ní bọmọlúàbí ara wọn jẹ́ wọn ò ní bọmọlúàbí ẹlòmíì jẹ́ bákan náà wọ́n sọ abẹ́ wọn wọn ò ní ṣe sìnà. tó bá ti fẹ́ gan tó bá tẹ̀mí sẹ́kì tẹ́lẹ̀ wọn ò túba. ọlọ́run léèwọ̀ ni àbọ̀dọ̀ fẹ́ wọn àwọn tó bá rí bẹ́ẹ̀ látàn torí báyìí ẹnì kọ̀ọ̀kan táǹbẹ̀ láàrin àwùjọ báyà wà nípò yálà nílé ìwé ni ilé iṣẹ́ kan ni ṣé káwọn èèyàn tó gbaṣẹ́ kó tó gba máàtù ṣerú kò bẹ́ẹ̀ kọ́lẹ̀ wọ̀nyí ọ̀gá gbọ́dọ̀ sọjọ́ ọmọ ilé ẹ̀kọ́ àbọ̀mọ tí ń bẹ lẹ́nu iṣẹ́ tí ń wá promotion ṣé ìdánwò tó yẹ kó ṣe ìwé ẹ̀rí tó yẹ kó ní sábẹ̀rẹ̀ ni sábẹ̀rẹ̀ ni ìwọ tó fẹ́ rajà lóko nígbà tí o ò tí ì rí kí ọlọ́run ò tí ì pàdé ọkọ tí ó pe jókòó lé

ló fi ń tọrẹ torí pé ohun tí mo fi lóòfin tọrẹ ni pé àlìjẹ́nà tó bá wà àlìjẹ́nà àlìjẹ́nà ọ̀fẹ́ àyè ẹni tí ọba sọ gbogbo ẹ̀dá kọ̀ọ̀kẹ́ pátá lọ́lọ́run ọba ti dá àyè fún àlìjẹ́nà ó sì dá àyè fẹ́ni kọ̀ọ̀kan nínú náà ẹni tó bá wá wà àlìjẹ́nà àwọn tó jẹ́ pé àwọn ọ̀kadà wọbẹ̀ wọ́n wọ náà yẹn àwọn ọmọ lu àyè tí wọ́n mọ́ ti wa kọ́lọ̀ ń dájọ́ wà àlìjẹ́nà gbogbo wa òun náà mọ̀ wá lo ìnira ẹni tóun ní ọ̀wọ́ ní mọ́tò padà wà àlìjẹ́nà yẹn yóò jẹ́ ìnira rẹ̀ kan tiẹ̀

yọmọ pé òun jẹ́ wọ́n nìkẹ́ kó lówó kí ó kó sí òun lọ́wọ́ aburú lọ́rùn àkàlẹ̀ fúnra rẹ̀ níbi ládùúró lẹ́nu lérí àkòrí náà láti tẹ̀síwájú àdìkìbò tí ni ohun tí ó pẹ́ wá díẹ̀ ni ohun tá a kó sí tọ́ra fẹ́ yàn kí ni ń jẹ́ kí sì ni ó gbalẹ̀ láwùjọ ọ̀nà ìwọlá àgbàdá àbòbò ìwọ́n tó ti kó sínú ewu bẹ́ẹ̀ kí ló kùn sí lára rẹ̀ ọlọ́run kó ṣàánú wa. alhamdulilayi adúpẹ́ ọlọ́run bá a sẹ́yìn ọ̀sán sọ̀rọ̀ ní ẹ̀sán olórí bákan náà ètò àlùdà tí a ń gbọ́ ìgbógbó àwa tí a bá tún fẹ́ jẹ́ olùkún lọ́wọ́ àti àwa tá a fẹ́ fẹ́ gúnlẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ àkáǹtì nọ́mbà tí a fi sọ̀rọ̀ sílẹ̀ ní zero zero zero five one zero three one seven nine òun náà ni àkáǹtì nọ́mbà wa bákan náà àwa tí a bá fẹ́ pè wọlé sí ojú òpó nọ́mbà tí a mọ̀ pèsè òun náà ni zero eight one twenty two ninety two twenty one eighty one tàbí ká pè zero eight zero seventy six zero three ninety six one four òun náà ni àwọn nọ́mbà tí a mọ̀ pè wá sí. Bàbá sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa. wa. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam. Àgbọ̀rọ̀ yìí. Àgbọ̀rọ̀ báyà kí atúntúrà rẹ̀ padà. naam. wàhálà ìsọ̀rọ̀ wàhálà ìsọ̀rọ̀ wàhálà ìsọ̀rọ̀. naam ẹ̀rọ. Ànífà láti Ṣakí. Bọ́yá kí a bi ajé ànífà léèrè káwọn tó béèrè ìbéèrè wọn. Gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ń bẹ ńlẹ̀ ta ní lójoojúmọ́ bẹ̀rẹ̀ láfẹ́ ẹni tó bá fẹ́ kẹ́bùn fún wa. Náà kí ni ìtumọ̀ sẹ́mi Allahu liman amida? ẹgbà wọn ní ọlọ́wọ́ ọba lọ́mọ ẹni sìn àkóbá bìtẹ̀bù kẹmẹ́lẹ̀ ẹgbà ẹ ní béèrè náà tẹ bá ní béèrè ẹ béèrè béèrè yín. ẹ dákun. náà. ẹ ẹ di tí ara rẹ ò yá. ẹ ń tara rẹ ò yá. ẹ ẹ. náà. tó fi fẹ́ mọ ah. kò lè dùn ọmọ kíkìrù bọ̀ bó ṣe ọ̀sán lọ́wọ́ tó fẹ́ yọkàn jù. wọ́n lẹ́ ń tara rẹ ò tó sì fẹ́ kírun. kò wá kò sì lè dúró àbí báyà kò sì lè jókòó náà so àdìsí ti wá pé òòró là kọ́ kírun tá a bá lè dúró à fara ti nǹkan tá a bá lè fara ti nǹkan a lè mú bí ọ̀pá lọ́wọ́ láàmú fi dúró tó wá kọ pé ọkọ̀ ìfarati ọkọ̀ ìmú nǹkan lọ́wọ́ láti rọ̀ mọ́ nǹkan fi dúró ọgbà ìjókòó wá kọ ìjókòó ńgbà náà kódà ká fi hàlẹ́lẹ̀ kátàkàkà báyìí bẹ́ẹ̀ ni láti mọ̀ fi kírun wa gbé ọwọ́ wa tí rùkú wa tó bá di bí rùkú tá a bá tẹ orí fi ṣe rùkú tó bá di bí tìforí kanlẹ̀ orí wa yẹn á tẹ̀ tí ó ju bí ti rùkú lọ báyìí láti mọ̀ fi kírun nígbà sáyà pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim tó bẹ́ẹ̀ ti jẹ́ Wàlékún sọ́lá mọ̀ ọ́n sọ̀rọ̀ kàtà ó kọ́ láti Ṣakí. Ìbéèrè wa òun náà ni pé nígbà tí olùpẹ̀rún bá pẹ̀rún tó bá débi ayé àlà sọ̀lá ayé àlà ìfàlà kí là níbi ní káwí. Táwọ́lá wà lákùú wá sá ilá bìlá. Ẹ nọ́mbà yín ẹ nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà tẹ́bi pè wá. Fifty seven fifty two. Fifty seven sixty two. Fifty two. Fifty two àbí sixty two. 52, 57, 52. Àwọn ẹ̀sìn fún mi 57, 52. Pẹ̀lú ògbó Allah subhanahu wa ta'ala tá a bá ti parí ètò ẹ pè nọ́mbà wa tó jẹ́ pásánà wa kí ẹ wá gba báàgì sẹ̀mú odidi kan àbí kẹ́ wá sí àkọlé oṣù shopping complex ní kọ́láwọlé shop number twenty níbẹ̀ pẹ̀lú fóònù tẹ́ fi pè wáyé nọ́mbà rẹ̀ gangan kí ẹ mú fóònù yẹn náà lọ́wọ́ á ti ẹ̀ pè rẹ̀ àwọn bàbá àgbì sẹ̀mú láńlá kan. wàhálà sàlá wọn rántí wọn kan. naam kí ni ìbéèrè yín ẹ̀gbọ́n ẹ̀yọ̀kan lá náà nígbà tá a retí ìpè àwọn èèyàn wa láti lé àgbo onínú ọlọ́rẹ onídùn ọlọ́rẹ tá a bá fẹ́ tọrẹ fáwọn èèyàn wàlú sọlá wọn rántí lọ́wọ́ kẹrin. Náà kí ni ìbéèrè yìí? àdó tí tẹ̀ ẹ́ fún ọ. kápẹ́ sí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì náà. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. kí orúkọ yín àti orúkọ yín àti bí Allah subhanahu wa ta'ala wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam naam yẹpa àgbọ̀ rárá rẹ̀ naam kí ni bẹ́ẹ̀ ni àbí ojú òpó ìtẹ̀rí ní naam wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam ayé ló ń sọ̀rọ̀ láti dáa. naam mo

ọ̀daràn nírú ẹni bẹ́ẹ̀ sẹ́ níwájú Allah subhanahu wa ta'ala tó bá tẹ pẹlẹmọ tó bá kú síbẹ̀ yóò ròyìn tó bá dàlẹ́ kí á máa wúkà kú ní oṣù rí ẹ má tẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ o so ẹni tí ó fẹ́ ọ ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ sùn wàlẹ́ sọ̀rọ̀ àwọn máa ṣe wò nímọ̀ yẹn àrínú àwọn onímọ̀ tí wọ́n fagilé ìpèsè báwọn yẹn parí Kùránì lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń wò sí a sì lónà àwọn onímọ̀ tí wọ́n ní tó bá jẹ́ pé ohun tí wọ́n ṣe ń bẹ̀ kò bá jẹ́ pé ẹ̀mọ lùlù ń bẹ̀ tó mọ̀ pé òun ò lè mọ̀ kọ́ jáde wá tó pé ẹ̀kẹ́ fẹ́ fi tẹ́sítì àwọn ọmọ yẹn lójú àwọn èèyàn tí wọ́n ní kò burú tó àwa òkè mélòó lu rẹ̀ lọ́wọ́ pọ̀ láwùjọ wa so ohun táwa lè sọ ń parí yẹn wallahu a'lam. tọ́ níbi tí a dúró ní ọjọ́ ìní ni gbogbo àwa tí a bá fẹ́ gbé àwọn ẹ̀bùn ọlọ́kùnrin ọ̀jọ̀ kẹkalẹ̀ fún wa gẹ́gẹ́ bá a pé láti èdè láti pa ìrìn náà ìṣòro wa kí a máa ìṣàtọrẹ fáwọn èèyàn so ibi tí a dúró pẹ̀lú pè lónìí nìyà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh